والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد درسنا في السيرة من كتاب روضة الأنوار في سيرة النبي المختار صلى الله عليه وسلم للإمام المبارك فوري رحمه الله تعالى غزوة بني المصطلق وهي غزوة المريسية بني المصطلق فرع من قبيلة خزاعة وكانت عامة بطون خزاعة ممالئين برسول الله صلى الله عليه وسلم ناصحين له ولكن كان هذا الفرع منها ممالئا لقريش وقد نقل نقل إلى رسول الله صلى الله عليه وسلم أنهم يستعدون لقتاله فبعث بريدة بن الحصيب لتحقيق هذا الخبر فتأكد لديه صحته فاستعمل على المدينة زيد بن حارثة وقيل غيره وأسرع في الخروج إليهم ليباغتهم بالهجوم ومعه سبعمائة من الصحابة وكان بنو المصطلق نازلين على ماء يسمى بالمريسيع من ناحية القليل إلى الساحل فأطار عليهم وهم غارون فقتل بعضهم وذبي ذراريهم وأخذ أموالهم وذلك في الليلتين من شعبان سنة ست هجرية وقيل خمس هجرية وكانت الصبي جويرية بنت الحارث ابن أبي ضرار رئيس بني المصطلق فلما قدم صلى الله عليه وسلم المدينة اعتقها وتزوجها بعد أن أسلمت فأعتق المسلمون مئة أهل بيت من بني المصطلق قد أسلموا فقالوا أصهار رسول الله صلى الله عليه وسلم فكانت أعظم النساء بركة على قومها náà adáwọ̀pẹ́ fún ọlọ́run àtàwọn ìṣẹ́ àti ìjẹ fún olùbẹ̀rẹ̀ lọ́sọ̀rọ̀ lọ́hùn àríyìn sẹ́lẹ̀lá àríkí àwọn ẹnubà nínú sẹ́ra wa ní èmi gẹ́gẹ́ bó ṣe wà nínú sẹ́ra àti àdárúkọ òun náà ni ogun tó ṣẹlẹ̀ tí wọ́n ń pè ní gazuwatu balẹ̀ mùsọ̀lẹ̀ wàhíyá wọ́n ti máa ń pè ní gazuwatu almuwaisiya sòtọ́ má dákọ̀ gazuwatu muwaisiya wọ́n tún pè ní gazuwatu balẹ̀ mùsọ̀lẹ̀ wọ́n ní àwọn ìjọ kan ni wọ́n ń pè ní banu alimusọ́lẹ̀ sọ́yẹ́ báyìí nìkan wọ́n jẹ́ ẹ tuntun nínú kọ̀bílà kan nínú ìdílé kan tó ń pè ní kọ̀bílà tó Khuza'a tó bá dọ́kọ̀ Khuza'a ìran kan nínú àwọn Khuza'a náà ń pè ní Banu Mustaliq wọ́n ní pé Banu Mustaliq yìí wọ́n jẹ́ wàkàrẹ̀tà ánàkú butun Khuza'a àwọn tí wọ́n jẹ́ Khuza'a gbogbo ìdílé kan jẹ́ ìdílé Khuza'a pátápátá sọ́yẹ́ báyìí nìkan gbogbo wọn pátápátá náà àwọn tí wọ́n jẹ́ Banu Mustaliq yẹn Khuza'a làwọn náà bọ̀kùzá yìí jẹ́ ilé ìdílé kan lápèjúwe nísìn káfọ́dọ̀ wa ṣàpèjúwe tá máa ní balógun ajíkòrè tá máa ní ń bo lọ́dọ́ ní ọwọ́ ní balógun ajíkòrè balógun ajíkòrè yẹn so ó jẹ́ bí kọ̀bílà kan ráhùn ó jẹ́ gẹ́gẹ́ bí kọ̀bílà kan àti wọn bí wọn pé kí ní jẹ́ ajíkòrè ajíkòrè ni wọ́n sọ pé ajíkò ẹbí ni wọ́n padà di ajíkò ẹbí pé kí ni ẹbí láàárọ̀ ẹ̀ka àárọ̀ báwọn àdìjọ́ ọ̀dẹ́ máa ń ṣe wọn lọ bí ẹ̀wù wọn máa ń kíra wọn bọ̀ nítorí mo fẹ́ sọ ni pé kó fi lè yé wa ni pé kálí kọ̀bí látò kò dáa kọ̀bí látò ni tó bá dé adíkòbí ṣẹni táwọn ń pè ní ẹ̀bùn tó nìyẹn ó dà gẹ́gẹ́ bíi ká lọ́dọ̀ tiwa a lè ṣe ní àdúgbò ìka tó bá ní pé ọmọ ọgbọ́n ni wọ́n ní pé ọmọ Ìlọrin lápòjú ẹ̀ wọ́n ní ọmọ ọmọ Ìlọrin tó wá níbo ní Ìlọrin náà ni kálá mo fẹ́ kó yé báyìí nìsín tó wá níbo lásìkò bì yẹn mọ ara àwọn ìka ìka ìka kí ló kọ káàkiri lásìkò bì ó lè sọ pé ìka àtàmà ìka ìṣin níbo ni káàtì yín ìka gbọrọ níbo ni káàtì ìka so àwọn ìka ìka yẹn ni tó bá máa dé káàkiri àwọn ìpá àwọn kan tó tún fọ́ọ̀mù àwọn ká yẹn ní ọ̀ndàbẹ̀ bọ́ọ̀rọ̀ nìyẹn kò náà làwọn mùsọ̀ but àdúgbò wọ́n ní gbogbo àwọn iká yẹn pátápátá tí ń bẹ gbogbo ká tí ń bẹ ní àdúgbò kùzá yẹn ní fámìlì kùzá yẹn gbogbo wọn jẹ́ yàní supporters fún anabi sallallahu alayhi wa sallam nasihina la wọ́n máa ń ṣe wọ́n máa ń fún anabi ní advice ṣé báyìí ní sèbi advice àti wọ́n ti fún anabi sallallahu alayhi wa sallam àmọ́ táwọn ẹwà àwọn bàánú àfárùn eléyìí àwọn táwọn jẹ́ mùsọ́lìkì nìkan nínú gbogbo àdúgbò àdúgbò àdúgbò tó wà nù kọ̀bílà yẹn àwọn nìkan náà yàtọ̀ fẹ́rẹ́ bí kí ni wà kánà wàlákin hádà al-far'u mọ̀málì ẹ̀lẹ́ kùrẹ́ṣì àwọn wá sí kémi olù àwọn jẹ́ advisers wọ́n jẹ́ sọ̀pọ́tà fún kùrẹ́ṣì wọ́n jẹ́ ọ̀tá ànábì sallallahu alaihi wasallam ọlọ́ọ̀ṣẹ́ àwọn tó ń jẹ́ sọ̀pọ́tà ànábì ti pọ̀ ju àwọn yẹn lọ sọ̀hánà pọ̀ ní adad but ẹyọ kan ìka kan ní lára àwọn ìka ìka àdúgbò àdúgbò tó pọ̀ وقد نقل إلى رسول الله صلى الله عليه وسلم wọ́n ti wá fẹ́ sáà nábì létí wọ́n ti lọ gbé fún ànábì sallallahu alaihi wasallam wọ́n ti gbé dọ́dà nábì ká nábì annahum yasta'iduna li qitalihi ṣe ara wọn bàánú mustalik pílánì tí wọ́n ń pílánì ní ìsinmi pé wọ́n fẹ́ gbógun ti wà nábì sallallahu alaihi wa sallam فبعث بريدة بن حصيب لتحقيق هذا الخبر كما نسأل الله جل القرآن ọlọ́run ní jẹ́ akùnfàásìkùn bí nẹ́bà yìí fàtàbàyánu anábì ní ẹ́ wọ́n fẹ́ wọ́n bá agbọ́sá gbogbo jùwá káwọn náà lọ bá wọn anábì nínú ìwọ ẹ̀bọ̀ ìdà lọ ṣe tàkìk tàkìk ni lọ pé lọ ṣèwádìí pé sóòótọ́ lọ́rọ̀ yẹn táwa gbọ́ nǹkan kan ẹja máa ṣèwádìí tó yẹ bá ní sọ̀kúrọ̀ àti kọ́ alákọ̀ọ́kọ́ kò ká máa ṣèwádìí tó tọ́ba ti ṣèwádìí ìgbọ́ràn yẹn gan yóò kọ́ dẹ́rù bàtú ẹ ó bọ̀ wá pọ̀ ẹ ó bọ̀ wá sí nǹkan báyìí fún ẹ̀rú tí wọ́n sáré bọ̀ síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àlẹ́bí ni kí ibn hasim lọ ṣèwádìí yẹn fata akada aladẹ́yìn ti hàtó àlẹ́bí padà rí pé tó fẹsẹ̀ múlẹ̀ ni pé òótọ́ lọ̀rọ̀ yẹn pílánì táwọn àbánú fànẹ́bì bóyá sùn àwọn kòrìṣì tí wọ́n jọ ń sọ̀rọ̀ yẹn wọ́n ní kí wọ́n fẹ́ gbóhùn fànẹ́bì فاستعمل على المدينة لسكته فالسببية أن توفى أن تانا بفرانك كتب يوازد من حارثة ما بوا واجي عامل ودون أن تمولي دون المدينة شيء بعد انتين بعد سنة وما شيء سنة شلو هكذا من انك كمان عمين بسم الله هذا مجال له ولا وكا وقيل غيره يتامين صفوا كيف زيد لنا بنيا بألومين بطنصه wà á sọ̀rọ̀ àfi lòkòrúdì ìlẹ́yìn anábì ò tètè fífalẹ̀ tó dábàá ti gbọ́ nǹkan kan tẹ́ ẹ̀dẹ̀ ṣèwádìí tó bá ti da ní lójú pé báyìí lọ́rọ̀ ìgbésẹ̀ tó bá yẹ kẹ́ ṣe látúnṣe ẹ̀dẹ̀ ṣe é wọ́n tó fi falẹ̀ mọ́ ṣé báyìí ní ìdórí kan tẹ́ pọ̀ oṣù kìíní ìdẹ́gbẹ́ ti pọ̀ ẹ wo àníbi sallallahu alaihi wasallam ta ló bí sínú wa tó àníbi sallallahu alaihi wasallam kò sí. àbá tó kọ tẹ́lẹ̀ yàtọ̀ níbẹ̀ láì mi yẹn kí ìgbà dáhùn ó ní inú pé yẹn bí sí láyé kò sí ẹni tó sallallahu alaihi wasallam bọ̀ǹgbà tánibí wa bí sí tó báyìí tòun ti bẹ́ẹ̀ náà

má fi gbogbo àsìkò rẹ má fi ráre tó bá ti fi gbogbo nǹkan létò létò ní tó lè hẹ́pẹ̀ àkọ́kọ́ ní isti'anatu billah wọ́n lọ́wọ́ ọba àlekí ọlá subhanahu wa ta'ala ní olùrànlọ́wọ́ tí wọ́n ràn lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni jihadu nafs kó wá gbìyànjú ẹ̀mí rẹ̀ òun ò ní fẹ́ wọ́n ló máa ti jihadu nafs nípa pé irọ́ nǹkan báyìí mo gbọ́dọ̀ síbi báyìí tí mo ṣe yìí náà ti tó wáyà tí ó báyìí ní ìsìn yẹn máa kásílà lọ́ngbà ibi tọ́lọ́ náà mọ̀ ń ká tọ́lọ́ náà lọ́ ń ká kiri tó bá ti fún ara ẹ̀ ní jihadu náà ti àti gbogbo nígbà tí sèwádìí kò bá yẹn fi kalẹ̀ ni. kí ni ṣe tẹ̀síbí làágán kí ni tó bá ti ń pèrò kí ni máa wí tẹ̀lé ti ń pèrò ọ̀yá kí ni ọ̀sàlùwọ̀lá ọ̀yá àtúbá yìí tó bá yẹn ní màtúmọ̀ láti mo tó rí yẹn ṣe mo tó rí yẹn ṣe ni. làkọ̀ wá kó wá ka tẹ́lá fáájú sí ọmọ abáraka ìparí tíra yẹn in fact ìmọ̀ kàlákàtúkà lákàtúkà sheikh tó ṣe sheikh abdulaziz bun eh, abdullah bin muhammad àbí muhammad bin abdullah ṣé báyìí ní sìn abdulaziz bin muhammad bin abdullah as-sadhan ṣé báyìí ní tíra yẹn kékeré báyìí ní kọ́yìn jìdàn so hajj rẹ kéré bọ̀ nǹkan tó máa tún yìí gan gbogbo dáhùn ẹni láwọn ẹtí fọwọ́dọ̀wọ̀ ìyá ẹ̀sán ọlọ́gbẹ́sẹ̀ yẹn ọlọ́kọ̀ ọ̀gbẹ́ níbi ziyara ni afẹ́sùn ni so fáwọ́dọ́ fáwọ́dọ́ fáwọ́dọ́ àìkò létò sí gbogbo nǹkan ọfẹ́ sọ ni ọfẹ́ lọ sí sísìsì yẹn ni ọfẹ́ jẹun ni ọfẹ́ gbogbo àwọn àìkò létò yẹn ó wá da gbogbo àwọn nǹkan yẹn rú àwọn kan mẹ́ta tí wọ́n kọ sí mo rí ní kò lásọ̀ pé ó lè hẹ́pù yẹn gan láti gbé kíyẹn náà rí àsìkò yẹn lò òun náà ní pé kíyẹn o àti àánú tó bẹ̀ láàyè máa bẹ̀ lọ́wọ́ ni o wọ́n rò pé lè dá sí o ṣé é bá lè sìn tó bá ti bẹ̀ lọ́wọ́ yẹn kọ̀ dẹ̀ máa bẹ̀ lọ́wọ́ jihad náà ayé kò máa tẹ̀lé ara rẹ̀ lógun wọ́n fẹ́ ṣe nǹkan báyìí nǹkan mí tó yíyá dé òòrè ní fẹsẹ̀ ńlọ fẹsẹ̀ má yóò gbàdà èyí wọn lọ́nu bọ̀jì hádùn náà gbé ah irọ́ ẹni jẹ́ kí ni yọ lọ sọ ẹlẹ́kẹta ó nàlẹ́ kí ni o hosnu tartibul nǹkan kí ni wọ́n ní bó ṣe àríǹjì táìmù rẹ̀ ṣé báyìí nísìnyí àwọn ìbáni à ẹ̀yìn bá dẹ̀ẹ́dẹ́ yà yín kọjá ẹ̀yìn kọjá fi lọ ẹ̀yìn kẹkẹ nìkan kẹ nìkan ẹ̀yìn ẹ̀sẹ̀ dínà ni à mo náà ti dé àdúgbò fẹ́ lò náà torí pé bẹ́ẹ̀ bá ti lè gbọ́ bẹ́ẹ̀ báyìí ẹ̀wọ̀n bá ti mọ́ sí àwọn ìjọ ẹ̀lùmí ó ti jọ lágbára sí òfìsú ni ẹ wà débẹ̀ tán ẹ fi wọn ẹ jẹun ẹ màmá náà àmọ́ ẹ pẹ́ ni ẹ bá jẹ sí ẹ bá jẹ sí <laughs> mo ti wá fi wọn jẹ sí bẹ́ẹ̀ mọ̀ lọ torí pé ìgbésí ayé ò gangan àwòkọ́ sì yẹn gangan ní fífi àyà tó wa ìsá wọn lọ òkú làǹkà ìtàn àyẹ̀wò àkọ́lé ìlú jẹ́ dàn àfáàbí pé bó ṣe yá nǹkan olùfẹ́ kà nǹkan bó ṣe fẹ́ bí o sì lò ayé yẹn tó fúnra rẹ̀ tí o fi ní báwọn kà torí pé kùbí gbogbo tẹ́ mọ̀ òkú pátápátá ti kọ́ ẹ̀yin ni wàá jìnà ní ìdí nìyí wàá kí ilé kí ó jìnà ní onífọ́wọ́dọ̀ ẹlòmíì oní ọ̀rọ̀ ẹlòmíì nìyẹn ẹlòmíì sọ pé irọ́ ibi iṣẹ́ tí mo fẹ́ ṣe ni kí n tó ṣiṣẹ́ kí n tó tọ́jú ọmọ kí n tó tọ́jú ìyàwó oúnjẹ ẹlòmíì nìyẹn ẹlòmíì ni a ti wá hàn ká hàn gángan oníkàtí nǹkan fọ́wọ́dọ̀ ẹlòmíì nìyẹn wá lé kàǹkan tó pọ̀ bẹ́ẹ̀ sí ibà ìdí ọwọ́ ní gbogbo nǹkan yẹn ká padà sí ìgbésẹ̀ ayé àlejò fún wa ọ̀sán يا طالب العلم كيف تحفظ وكيف تفهم بمتى بقى نقص بقى نعم so wọ́n sọ pé àníbi sí àwọn akékin ni o àníbi wọn nìkan táàkì ní mọ̀rọ̀ ìdàkọ́lọ̀ ṣèwádìí òun ṣèwádìí sábà yìí àníbi fi falẹ̀ àníbi jáde àníbi jáde ó kó bí àwọn bíi seven hundred líyù bá gíga hàn bí lòkòjú ó ti tẹ̀ jáde kó tó di pé wàá gbógun tì wá àwọn gan-an fi hàn sí kí ni o á kọ́ gbógun tì yín náà ọ̀má àwọn sábò ní àtìmílà sọ̀hábẹ̀tì àwọn bíi seven hundred sàábé ànábì ṣe kiri ló kójọ seven hundred ọ̀yẹ̀ jẹ́ máa lọ wàkẹ́ nàbà nínú sọ́lík nàìjíríà àlàmà iyù sánmà bíi mọ̀rẹ́sẹ̀yìn nígbà bíi pé nígbà lọ́sọ̀ ẹ̀lmọ̀rẹ́sẹ̀yìn ni pé ibi tí ogun yẹn ibi tí wọ́n dé tí nǹkan yẹn bí ṣẹlẹ̀ so wọ́n fi àyè ní mọ̀rẹ́sẹ̀yìn ní náà qalil فأغار عليهم وأنظارون النبي صلى الله عليه وسلم لو تغار ní ibi tí àwọn àti yọ bọ̀ wá ṣé báyìí lẹ́sìn fàkọ́tẹ̀lẹ̀ bá àwọn ọ̀hún ànábì pa nínú wọn wàtàbí ya zàríyà hùn ànábì mú àwọn míì lẹ́rú nínú wọn wà á kàdé àmúwálẹ̀ hùn àwọn dúkìá tán kúlọ̀ ànábì gbà ọ̀dàlì kalilẹ̀ ìlẹ̀tẹ́ mi ní ṣàbán ìyẹn jẹ́ òrùjọ́ kejì nínú oṣù ṣàbán ọdún kẹfà àwọn kan yẹrù kàrún hijira wàkàlà ti sábà nínú àwọn yẹrù kan níbi wàá kóńjọ́ náà ní galzọ́tù bani mùsùlùmí tó yẹ báyìí nísìnyí òun náà ní yá wa jùwẹ̀ríyà بنت الحارث ابن أبي ذراع كانت الجويرية يا النبي صلى الله عليه وسلم أو أجوا مفهوم أولوري أو بني مصطلق ẹni tó jẹ́ olórí tó yẹ kí ní balógun àbí mágàjì nínú ilé yẹn sòun ló bí Juwayriya àní sallallahu alaihi wasallam ó wà nù ẹrú kan náà bí kú falamma qadiba al-Madina bàtà wá dé Madina kan náà bí wọ́n rí pé à Juwayriya rè ọmọ tó jẹ́ olórí fún àwọn ìran yìí a'taqaha wa tazawwaja ba'da an aslama ànábì ní sọ̀rọ̀ ó wà nù ẹrú ẹbọkùn ẹrú kò lọ́rùn rẹ̀ kíní tó yẹ báyìí nísìnyí òun náà tó wá gba islam alibafẹ sallallahu alaihi wasallam kíní fáàrí pé èmi ọmọ lágbájá kìnìkan kìnìkan bí yẹn bá jọmọ ọba tó jọmọ olórí olórí gbogbo ayé tó bá ti kó lẹ́rú kò sí sáráàfù yẹn bẹ̀ mọ́ tó bá ti di gbogbo kó nu ẹrú tó bá ti gba islam sáráàfù tó tún kó sí yẹn ó tún ju èyí tó wà mẹ́tẹ́ẹ̀tẹ́lẹ̀ lọ torí pé tẹ́ẹ̀tẹ́lẹ̀ kò sí islam ọkàn jọmọ ọba ni kíní fáàrí ọmọ ọba tó sí islam ṣé báyìí nìsín tó bá wá kú lọ́mọ ọba tó wá dẹrú ó tún wá tún wọ́ọ̀sì ìbàjẹ́ ó tún wá wọnú Islam ó tún wá bẹ́ẹ̀sì ìbàjẹ́ ṣé báyìí nìsín so nǹkan yẹn ní gbọ̀dọ̀ wọn wò bàtà wá di mùsùlùmí tá ànábì wá sí kíni lọ́wọ́ àtàzá wájà ha ànábì wá sọ di ìyàwó subhanallah fana mi sọ gbogbo àwọn nǹkan yẹn ànábì máa ń rọ́ à kéèyàn fi ọmọ ọba ọmọ olórí tọ́jú olórí ibìkan ṣé báyìí nìsín ó tún wá já sí kíni ó tún wá jẹ́ mùsùlùmí ṣé àmọ́ ìkéyìn tó Islam فقد ونو اسلام فعاتق المسلم عاتق المسلمون 100 اهل بيت من بني المصطلق قد اسلموا او تتوا اب اسلامنا nínú àwọn dákó lẹ́rú yẹn wọ́n ti fún wọn lómìnira nìyẹn wọ́n tó bí ọgọ́rùn-ún wọ́n ni wà kọ́ọ́lù àwọn kan sọ fún wa pé àwọn tó gba islam yẹn gan wọ́n jẹ́ àfàhàrù kẹ́lìmọ̀ síhìrù bí sọ́ọ̀d wọ́n fẹ́ jọ síhìrù tí yóò bá pè dáadáa tó máa ń síhìrù ìdánù bọ̀ sọ́ọ̀lì àsíhìrù ànánì tó yẹ báyìí nísìnyí àwọn tẹ́ fi ọmọ lọ́dọ̀ wọn ṣíṣẹ́rù ní pé à níbo lẹ́ ń lọ àwọn àṣàárù ní ẹ́ àwọn onídà yín àwọn onídà mi kọ́ o ṣíṣẹ́rù àwọn ṣíṣẹ́rù mo rẹ́rì kan náà àwọn àtò ṣíṣẹ́rù ní alábàlágbára ìwọ̀n lọ́hì ó ṣe dá kíyàn máa ṣe kíyàn máa sọ́mà kárí lè fọ́ àṣàárù rasulillah wọn láwọn tó dá sí wípé fámìlì jùwèríyà ní àṣàárù yẹn àwọn fámìlì ìyàwó yín wọn wá jẹ àṣàárù fún ẹ̀yin tó báyìí nísìnyí سوالا وين وشكين يوم بس فكانت أعظم النساء بركة على قومها سو مثل بكوجة وبنتوني البركة تطبني أي البركة علينا أو جوري البركة علينا أو جوري رضي الله تعالى عنها تلك هي غزوة بني المصطلق بالإيجاز إليه تعطيني سكي نفا غزوة بني المصطلق ليس فيها ما يستغرب kòsí tó yà lẹ́nu púpọ̀ ń bẹ̀ láàkì ṣùgbọ́n wákàtí kìlálẹ̀ nǹkan kan wá ṣẹlẹ̀ hádìsà tání ìṣẹ̀lẹ̀ méjì múlímà tání tó ba nínú jẹ́ tó níní lára ìsàmàlà almunafikun àwọn munafiki àwọn náà lo fúrúsọ yẹn opportunity yẹn náà fi fa wàhálà yẹn ní ìsáàrọ̀ tìlfítàní ni wọ́n fi tan fìtínà káàkiri wàtẹ́rọ́bì fi mùsùlùmí ìsìláàmì wọ́n dẹ̀ tún fi fa ìkọlùkọgbà àwùjọ mùsùlùmí wàhátà fìlíọ́mì nàbàwì wàhátà fìlíbẹ́ẹ̀tì nàbàwì kódà ìkọlùkọgba yẹn kì í ṣe inú àdúgbò lásán tọ́jà àdúgbò islam kó tó dénú ilé àlejò sallallahu alayhi wa alihi wa sallama tó àkẹyọ̀ kan bẹ̀ àfẹyọ̀ kan tó kalẹ̀ di ọ̀sẹ̀ tó bá tún bọ̀ wá torí pé ẹ̀kẹ́ tó kù yẹn ó gùn díẹ̀ tó yẹ báyìí nísìnyí wàhálà òun náà fà nígbà tí wọ́n lọ sí ibi ogun gazọ́tù al-Mauritania yìí tó yẹ pé àwọn munafiki sọ opportunity wọn sọ yẹn opportunity òun náà ni tó wà ní suratul munafiqun alhula qawlu ra'sil munafiqin òun náà ni ọ̀rọ̀ tí olórí àwọn munafiki sọ tí yẹn bá jẹ́ olórí ńgbà míì lárúkọ tó ní pè ní ra'is wọ́n pè ní ra tí bá ní sìn tó máa ní ra'isu dawla olórí olórí àwọn ìjọba àbí olórí kọ́ńtírì tó náà tí bá so òun ló sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó sọ ó dá wàhálà alẹ́ gbà ó dá wàhálà gbọ́ ọ̀rọ̀ yẹn náà tí koran kan sọ fún wa ni àsùn tó tẹ̀lé tó fi ṣẹlẹ̀ náà là ń gbọ́ yìí ayé rọ̀mọ̀dán inú ṣàbán ṣàbán oṣù ọdún ẹlẹ́kẹ̀ kàánú abẹ́rẹ́kẹ̀ fà náà nìṣẹ̀lẹ̀ nìṣẹ̀lẹ̀ òun ni pé làyín rọ̀jáná ilẹ̀ madinati la yukhrijanna al ni wọ́n ni wà sábàbù kí ló fà áyà yẹn ní tó fa ni pé àná rọ́jùlá min kùlẹ̀fà ìlú muhajirina wà áàkọ̀rù min kùlẹ̀fà ìlú ansọ́l àwọn lẹ́yìn àwọn tó ṣe hijira láti Makka lọ Madina àtọ̀kan lára àwọn lẹ́yìn àwọn aráàlú Madina ìdáhàmá wọ́n ṣe ìfúnfùnfún ìfáǹfà àdámá ìlú mọ̀rẹ́tẹ́ lórí omi ayé odò tó wà ní mọ̀rẹ́tẹ́ tí kí àwọn abìkàǹkà lọ́dọ̀ wọn bíbí nìsín kọ́wá níbi omi ìmí nìkan mi o ìmọ̀sáájú rẹ o ìmí kọ̀ọ̀kan kan o bí ẹ̀kan tèmi náà ti bọ́ bá mi bẹ̀ ni òun ni wọ́n kì í ṣe ìdẹ̀hàn الجنوب فضرب المهاجري الأنصاري إبن إقمى ولا طيب إبن إقمى ولا طيب بمهاجري أنت ولا في مكة قلت سيد مدينة هون مهاجري بني لقوة ضرب أن أنصاري جلس نظر المنافقين أنصاري على مدينة إهاب بني لقوة على مكة وأن على مدينة فقال الأنصاري على مدينة ما زوجي يا للأنصار أي مدينة ما وراء kílẹ̀rì omi lárúbáwá wàkọ́lẹ̀ lùmọ̀hájìrì bóun náà ti parọ́ báyìí wọ́n lọ́kọ́ náà yà ó ṣé báyìí nìsín wọ́n náà sọ yà á lẹ́nu mọ̀hájìrì ẹ̀yà mọ́kẹ́ mọ́ wò náà ó ẹ̀yìn méjì lẹ́yìn jẹ́ náà mẹ́kẹ́ àwọn ẹ̀tọ́ wá sọpọ́ di ó tún wá di gàgbó táná bí ti gbà ń bẹ̀ wọ́n ti tẹ́mọ̀ àná sọmi náà tọ̀wọ̀ pé ẹ fi wà ní gazuwa bani musa bó di pé iná sọmi náà tọ̀wọ̀ pé wọ́n ti pé lágbájá báyìí fara tọ̀ wọ́n jáde bẹ́ẹ̀ ni ìyá àlọ́ ni wọ́n ti náà àlọ́ nìkan yà yín wọ́n arọ́ fara ilé ẹ̀ máa wù ẹ́ o àtúnṣe alágbára òjò tí aráàlú bá bá yọ kálukọ́ jáde níbi yá kíní ṣẹlẹ̀ kíní ṣẹlẹ̀ irú wọn ṣe pé nìyẹn fàbàdàrà rasulullah sallallahu alaihi wa yára كتب ضمك كنش لكنش وقال أبداع الجاهلية وأنا بين أظهركم شكك من الجاهلية يا لازم أكبر أكبر أكبر أنا في مكان توقين كجاهلية إيه وإسلام ما سيما ينسي مهاجري أنصر له أكو ما في الجلال فتنا الجماوي torí pé ó kọ́ tí fi ní màrà yín fi ń pera yín tí wọ́n gbé ń ṣiṣẹ́ lára yín sí islam òṣìṣẹ́ lára yín máa jà ilé yàn nìyẹn ṣé báyìí lè sìn tọ̀ dàrúhà ànábì ni ẹjù jà ilé yàn lẹ̀ ń tẹ́ pera yín sì yàn jà ilé yàn tẹ́ ara yín tẹ́ wo islam máa yín tẹ́ parí wọ́n ń pera yín dàrúhà fa ẹ filẹ̀ ni àwọn dàgẹ́ بشرينية إذن فيه فعاد الناس إلى رشدهم ورجعوا وي أو نتكني بدي مقبلة مصاري بدي مقبلة في إيمان وان أي برو مقبلة كلا جسامنا إن شو ما تلة إما شو تلة لا لا تنسي تلة تلة ما شو تاجين كي أحدا ما نسي يوم ده إيبا إذا ورجعوا ما شو كوني بنتي ما شو نعم شو عبد الله إنبه وكان جماعة من المنافقين قد خرجت في هذه الغزوة àwọn àkàdẹ̀rí nínú àwọn mọ̀nàfíìfì wọ́n ti jáde nígbà tí wọ́n jáde táwọn sẹ́wọ̀n náà jáde yìí àwọn náà ti jáde ní táwọn gbàzúwà wàlám táhùrù ní kọ́bẹ̀ ìjáde wọn dẹ̀rí wọn yìí sábà jáde bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wà má àhùn rọ̀yì sùn àwọn náà ní rọ̀yì rọ̀yì ti táwọn almunafiqun òun ni abdullah bun ubayi bun salu falamma ọmọ nà ń gbàgbọ́n jà sódò é eh, ìyẹn wá láti mọ́kà wọn nà wọn òdì náà yẹn wọn náà lùkí dẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó wò pé ẹ wọ́n ti parí ẹ̀ gbàgbé ẹ̀rú nǹkan báwọn ó tún wá bẹ̀rẹ̀ sí ní tẹ̀ lójú ọ̀kọ́ọ̀lẹ̀ àwọn kò fẹ́ àlùhà wọ́n ṣe bẹ́ẹ̀ tán wọ́n wá lọ wọn mọ́ kọ́dínà faruna fakafaruna fi biladina àwọn kò fẹ́ àlùhà kọ́dínà faruna fakafaruna fi biladina ìwọ́n náà fi àyè gbà wọn tó di kékeré o wọ́n fẹ́ lé wa kó lù wọ́n fẹ́ pọ̀ jù wa lọ nínú ìlú wa náà wọ́n ti tẹ́lẹ̀ wọ́n ti bá wa ṣe wúrú kan báyìí wallahi ma udna wa jalabibu quraish hadhihi illa kama qala al-awwal olùkọ́lọ́wọ́ bá búra gbogbo nǹkan bí yóò ṣẹlẹ̀ sí wa yìí àti tó ṣẹlẹ̀ sáwọn quraish ilé ìṣàlẹ̀ ṣẹlẹ̀ sí wa o illa kama qala al-awwal bí bá já sí tí àwọn ni àkọ́kọ́ máa ń sọ nínú òwe wọn kí náà máa ń sọ wọ́n máa sọ pé samin kalbaka ya'kul sàmín kẹlbẹ́kẹ́ yàkùlù òwe ni ayé máa fún ajá rẹ lóúnjẹ tó fi wá jẹ pé yọ wá tóbi yọ wá tara bá ti fún lóúnjẹ fún lóúnjẹ fún lóúnjẹ lọ́wọ́ àdìpọ̀ tara báyìí dé yàkùlù tó padà wá jẹ wọn náà ṣé báyìí ní sìn sàmín àtàrà sẹ́mọ́ yẹn wá tẹ̀mí yẹn tóbi ṣé báyìí ní sìn sàmínà so sàmín kẹlbẹ́kẹ́ yàkùlù ayé sọ ajá rẹ di bọ́ ajá rẹ kó yó tóbi yàkùlù iṣẹ́ padà wá ṣẹlẹ̀ ní pé ó padà wá jẹ wọn náà ẹ̀wọ̀n kan bí ìgbà tó sọ fún wa pé nígbà tó yẹ kó àná la gbà láàyè àwọn àná bí àwọn àná tọ́jú rẹ̀ so wọ́n wá ń fún oúnjẹ káná wá ti padà bẹ̀rẹ̀ tí òun fún oúnjẹ rẹ̀ fún sí yóò jẹ wọn. àmọ́ wàláhì lẹ́yìn ọjà ilẹ̀ Madina àmọ́ o ti má wọrí wọ́n sọ̀rọ̀ yẹn níbi tí wọ́n wà ń bẹ̀ láàrin ara wọn ànábì ò sí ń bẹ̀ ànábì ò gbọ́rọ̀ yẹn sallallahu alaihi wasallam àwọn ènìyàn yóò jẹ́ ilẹ̀ Madina làyè kò jẹ́ ilẹ̀ azumi ilẹ̀ azan ẹ má wọrí ìbá padà sí Madina táwa ti kó níbi táwa yìí káwa ní so à ń dé madina báyìí so ẹni tó jẹ́ alahanzu ẹni abí jùlọ yẹn yóò padà lé alahazal ẹni ẹ̀yẹ pẹ́rẹ́ jùlọ yóò padà lé jáde kó sẹ yóò kó nu madina yìí sẹ àròdà bí alahanzu nafsa kálọ́ gbàdúrà pẹ̀lú alahanzu ń bára rẹ wí lórí òun ni alahanzu alóbi ni alahanzu fa òun ni fara ni alahanzu wàbí alahazal tani fi ni alahazal rasulillah sallallahu alaihi wa sallam ẹ̀wọ̀n ká nkìlábù ẹ̀ kọ́lbù ṣé báyìí nìsín ẹni yẹpẹrẹ nípa ẹ̀rẹ́ ni àpọ́nlé ní ìdá lọ́dọ̀ tí wọ́n bí ẹni tí ó mọ̀ kankan pẹ̀ sìn òun náà máa pè ní alama oon gbogbo ẹ̀ náà máa pè ọmọ nàìjíríà bá wọn tú olódò of nàìjíríà gbogbo nǹkan wá dàrú papọ̀ ẹni tí ó mọ̀ kankan àwọn yóò mọ bàrà rẹ̀ wọ́n máa gbé tóbi ẹni wọn gbé ńlẹ́ ní yóò dà kó yẹn sí gbogbo ń ànábì ni àhazù bá ṣe rí ilé ìgbàgbẹ́ ni àdálù àlẹ́ yàgò bí là ọlọ́run kò sọ wa níbi ká máa sọ pé ká máa pa ànábì ni àdálù ọ̀tọ̀ òun sọ lẹ́nu rẹ̀ lọ́hùn wà á kàdá yìí dábìrì ní dáríkà títàn ọ̀tọ̀ òun náà wá gbé pílánì kalẹ̀ ọlọ́run òun lè gbà fún òfin ànábì ṣe fún òṣèré ṣe ànábì sọ̀rọ̀ sọ́lám hàtà kọ́ńdà lórí ọ̀pọ̀ ìhì wọ́n wá pe àwọn tó ń jẹ́ àwọn yẹn rẹ̀ náà mọ̀ náà fèfè hádà máa fà á dùn bí àǹfóṣe kàn ẹ jẹ́ sọ fún yín o ẹ̀wù ọ̀rọ̀ tí wọ́n fi jí yẹn lẹ́nu ẹ̀ wá bẹ́ẹ̀ ṣe nǹkan kan tó bá jáde ẹjọ́ táwọn yẹn sọ̀pọ̀ sí ẹ̀ ọkọ máa blame àwọn yẹn wọn náà àwọn yẹn wọn máa sọ pé àìdákun kí wọn ní ká wá ṣe báyìí dákun kí wọn ní ká wá ṣe báyìí ẹ̀yẹ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ mùnàfíkì ni wọ́n ní hádà máa fàáyé tó bí wọn fúnṣe kùn àyìn lẹ́fà bàkúrò fúnra yín o ẹ̀lẹ́ ṣe bẹ́ẹ̀ fúnra yín o àhàlẹ̀lùmọ́hùn bí ládàkùn ẹ̀yìn kọ́lẹ̀ gbé wá lóyún jẹ́wá sọ di kó owó ọ̀rọ̀ yín lọ kó dúkìá rẹ̀ fún àmọ́ wàlláhi láwọ́ àmsàkùn ánìhùn ṣùgbọ́n mo fọlọ́ búra pé lọ́jọ́ tí gbogbo ń tẹ́ ẹ fún yìí dẹ́bi kẹ́ yìí tẹ́ ẹ bá kó ìdáná rẹ̀ kó lọ́dọ̀ rẹ̀ tẹ́ ẹ fún mọ́ni lá máa dá látàháwálù ilà látàháwálù ilà gẹ́rì bìláàdì ilà gẹ́rì bìdáàrì kan tàháwálù hom ìwọ́n náà máa sọ pé látún fi kú alẹ́mẹ́ni ẹ̀ńdà rọ̀tún ilà àtàyẹ̀ fọ́dù sọ̀rọ̀ rẹ̀ nìyẹn ẹ má ti yẹn fáfù kankan fún wa má ẹ má ti náwó kankan fún wa má ẹ bá ti fún wa lówó látún fi kú nǹkan tó ń lè tó ń plan tó ń wọ̀ ìpínlẹ̀ ìbàdí fún wọn jẹ́ bẹ́ẹ̀ fún wọn wọ́n jáde ní plan yẹn làwọn arílà ń lọ sí àwọn aláǹsẹ̀ tún náà nìkan àti ẹ̀hẹ́ kílẹ̀ rẹ̀ jíjẹ́ wẹ̀rọ̀gbọ̀n yìí ṣòkòtò yìí fún ni wàhálà yìí tó bá jọ nílùú ni ìgbọ̀n ni ó ti ṣẹlẹ̀ àbí ṣòkòtò gbogbo plan ìbánilẹ̀ náà ni pé látún ṣe kó aláwọn nígbà wọn sóòrè àgbà yẹn kọ́ tó tí bá sọ pé ọ̀rá torí iṣẹ́ ń gbà torí iṣẹ́ ńkọ́ torí iṣẹ́ ńkọ́ kò kò nílẹ̀ nìkọ́ wù mọ́ yóò mọ bí wọn múra káàkiri lè rè dé ọlọ́run ní walillahi khaza'inu samawati wal ard ẹ bọ́ sóko walillahi khaza'inu samawati ẹ bọ́ sí bísínẹ́sì ẹ̀ka àwọn nǹkan mìíràn bá lè ṣe fún ara yín àwọn nìkan náà lówó ni tó máa hà dáadáa sí láti ṣe wọn ni à àwọn tó yìnbọn lówó lọ́wọ́ à tó ọlọ́run bá ló ní kọ́ńkì ọ̀rọ̀ tó ẹni tó jẹ́ rásùn mọ̀nàfíkì náà òun náà ti fẹ́ lo sísẹ́mù yẹn tó ń sọ fáwọn wọn jẹ́ mọ̀nàfíkì tẹ̀lẹ̀ وكان معه حينما قال ما قال شاب مؤمن قوي وكان معه حينما قال ما قال شاب مؤمن قوي الإيمان وين تقول سوى قدنا هنا وضو تقول جم سلمي قوي الإيمان إيمان إلا بعدا هو بوتي أبلا ينصر يعني قال ده يعني هو يعني زيد ابن الأرقم زيد بن الأرقم هنا أبلا ينصر يعني أمين كم ينصر النبي لم يصبر على هذا الهراء يصبر صني هراء èmi ò lè ṣe sùúrù o kọ́mọ sọ̀tọ̀ báyìí sàn nẹ́bì sallallahu alaihi wa sallam èmi ò lè ṣe sùúrù o hatta ablagha al-khabara rasulullah sallallahu alaihi wa sallam bí alaihi sallallahu alaihi wa sallam ti sọ bó ti sọ̀rọ̀ kánàdà kánàdà báyìí àbáyé lóhùn ní ti sùúrù ìwé lọ sọ bá nẹ́bì ó sì lọ èyí ò yẹ sọ fúnfún wàlláhi kẹmọrẹ so yìí báyìí nìsín anábì ju ẹnìyẹn lọ fada'a sallallahu alayhi wa sallam ibn akubayi ètò òun sánábì ṣe zayd ibn arqam wọn wá sọ̀rọ̀ ọgbà tó wá sọ̀rọ̀ bá anábì sallam wọn yìí kábàáyé abdullahi sọ anábì sáré sọ dákọ rẹ èyí nítorí pé onífẹ̀ẹ́ mi ọ̀ ń tẹ̀lé mi à ń gbàtsẹ̀ra wa ọdẹ ìyàwó mi kọ́wá ní bí sọ fún yìí tí ẹ̀sán gbà gbọ́ ni bí sọ fún yìí ẹ̀jẹ̀ ń ṣèwádìí èyí sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni <laughs> mo lẹ́sìn títí wàá lọ kó sínú tó bẹ́ẹ̀ pàǹpẹ́ rẹ lọ́wọ́ báyìí ní máa ń ìbá ẹ̀rí ẹ̀sìn lé nǹkan báyìí báyìí báyìí ti wádìí nǹkan bí ti wádìí wádìí kan fún yín wádìí ẹ̀ tó ó tún sáré bóra ṣé báyìí nìyẹn annahu lam yakun shay'an mimma balagha ah mo fọlọ́ wọn bóra nígbà tó yẹ wí o wala hawla wala quwwata illa billah ṣé àwọn kòtì kàdábà zéèdì nìyẹn bàtọ́ lọ padà wá sọ ayà rẹ̀ kalẹ̀ ah inú zéèdì wọn dùn ó inú zéèdì dùn ó bó ti wá pé bó ti wá sọ wọn yẹn anábì yóò tún sọ pé bẹ́ẹ̀ kọ́ ẹ̀ yìí àṣọ́ta padà tú tó dé wọn fẹ́ jagun tí wọn fẹ́ parọ́ tó máa ń ṣẹlẹ̀ nìyẹn wọ́n bá ti pàtó lọ́pọ̀ pa wọ́n lọ́yọ̀ So ẹni yẹn wà pé áá síbẹ̀ ah, ní kéré lélẹ̀ yìí kó lè wá sóòótọ́ ó dà fún ọ púpọ̀ tó parọ́ ọlọ́run padà sọ́yà kalẹ̀ fa anzalallahu suratul munafiqin so ọ̀n gba tí nǹkan yẹn ṣẹlẹ̀ ẹ̀wù ọlọ́run sọ suratul munafiqin kalẹ̀ láti fi ṣe tẹ́bírí àzẹ́yì gẹ́gẹ́ bí hadith ẹlẹ́kejì náà tọ́lọ́run sọ àyà kalẹ̀ ní suratul nur láti fi tẹ́bírí àzẹ́yà torí talọ́fẹ́ talọ́fẹ́ sọ fún olóòtú ọ̀yẹ́ lẹ́yìn báyẹn kọ́dà àwọn mọ̀nàmí tó kú tó yẹ kán lè sọ dápọ̀ ọ̀dẹ́ mọ́tò pé àwọn òní kó wá pẹ̀lú ìmánu islam ṣé báyìí nìsín wọ́n sọ pé kọ̀zọ́ kọ̀zọ́ kọ̀zọ́ náà ni tó ti sọ gbogbo àwọn nǹkan báyìí ó yẹ kí yẹn bẹ̀rù ọlọ́run ọba haditha tó ṣẹlẹ̀ ní jóni ní tuesday ní kóòtù ní sẹ́yà lọ ẹni tó bá gbọ́ nípa ọkùnrin tó ń kọrin ní èrò lálùjẹ́ náà so òun yẹn ti di irú nǹkan tá à ń sọ yìí tí abdullahi ibùdó báyìí kó sínú ìlú náà kó but nǹkan tó ń pè ní lọ ní nàìjíríà àbí ká ní gbogbo ayé ó ti di pé ká sàmọ́ wá ti dì fáwọ̀ fún irọ́ torí ọmọ òwe bẹ mùsùlùmí ni tí wọn ò sí ní jẹun àwọn ọmọ jẹun ọmọ tó pọ̀ jẹun ìbára sí nígbà tí ń pè ó ẹni tí ìṣẹ́ tó bọ́yá ẹni wọn ní kó lọ fún ìyá kọ́ máa ń fi ìyà jẹ lórí pé ń ṣe súnà wọn wá fi ìyà jẹ lórí pé ń wọn kì í mọ́lẹ̀ kí wọ́n bá àkóso wá lóyún ẹ wá dé ẹ wá lọ gbìyàn wá ẹ wá sọ pé ẹni yìí o òun lọ kọ ẹni tán nígbà náà fún lóyún pé ẹ̀yìn tẹ̀yàwó rẹ̀ ni ẹ ṣe nìka rẹ̀ ni kò fún lóyún ẹni tí èyí ṣe ń súnà wọn lọ wọn wá sọ fún wọn wá gbé e sí ibi jésù káàtó báyìí pé kó náà déwájú àwọn adájọ́ àwọn náà sáré pé ẹni tẹ́ ẹni náà ẹlẹ́yà náà sá ọgbójú ẹ̀yìn náà wọkọ rẹ̀ ẹ̀yìn náà wọ kínáàdín pé ìwọ náà ti yẹ púpọ̀ ṣe ń bá káàkiri láti jẹ́ àwọn èèyàn orí láàrin ilé rẹ̀ rí ọwọ́ lọ gbé láàrin gbangba tí a gbá rí pé nígbà wọn bá tí wọn gbé láàrin tí wọn gbé wọ́n àbúrò àti parọ́ o ṣé báyìí nìsín ibi tẹ́lẹ̀ ó dé nìsín báyìí yóò padà fọ ẹ̀ báyìí báyìí yọkàn kọ́kànlá gbà bẹ́ẹ̀ kì í ha torí pé òótọ́ ọmọ adé kìlọ̀ láéláé ni yóò sì máa jẹ́kọ̀ọ́ gbogbo àwọn tó ń ṣe bí tí wọ́n ń gbógun ti gbogbo àwọn aláṣẹ súnà lọ́kùnrin àti lóbìnrin kí ni wàhálà tí báwọn yẹn ń ṣe kọ́ọ̀tù tí báwọn yẹn ń gbé wọ́n wọ crazy deal ẹ̀ gbógun ti máa gbogbo àwọn nǹkan yẹn káwọn ọmọ ọkọ tábàdì ah ìjọba yìí wà wípé ń dọ́gbọ́n àbí kí n parọ́ kan àbí kí n ṣe kìrìyànà kan kéèyàn rántí ọlọ́run o tó bá pamọ́ sẹ́ni tá à ń bá gbé ìkọ̀ pamọ́ sọ́lọ́run o subhanahu wa ta'ala ọlọ́run dẹ̀ máa bí ó ṣe tú o bí ó bá tú ní kíákíá ó lè pẹ́ ó sì lè tú kíákíá kò sí nǹkan tí ó lè ṣe so súnà yẹn túnà àṣírí abdullahi bin ubay bin sa'adu kò tó ba nínú jẹ́ lélẹ́yìí torí táwọn bá ń lé wọn máa ka àyà yẹn tálíkì àwọn oṣù kí ni o tí ó fi tó wà ká náà bùnà ààdà mùnáfíkì wọ́n tún hù aidan abdullah ẹ tún wá wọ abdullah tó wá jẹ́ ọmọ uh, abdullah náà báyìí mo sàlùlẹ̀ yìí wọn náà tún abdullah tó yẹ báyìí so òun wá jẹ́ mùmìnì. خالصا في من فوقف على نقب المدينة مستلا سيفا أو أقول لنا مدينة باي لأن ثم مجدار لو wàkọ́lẹ̀ àbíyì ra'si al-munafiqin ọwọ́ sọ fún bàbá rẹ̀ tó jẹ́ eléyà munafiki ó ní wallahi la tajuzu min hahuna hatta ya'dana laka rasulullah sallallahu alaihi wasallam níbo ló ń bọ̀ wá mọ́tà náà gbẹ̀rẹ̀ kápẹ́ wa ó lè kọjá ń bí o ó sọ fún bàbá rẹ̀ bẹ́ẹ̀ ó ti gbọ́n tí bàbá rẹ̀ ṣe bàbá rẹ̀ nìyẹn o ó ti gbọ́n tí bàbá rẹ̀ ṣe nígbà tó gbọ́n tí bàbá rẹ̀ ṣe tí wàá ló sọ wọ́n sọ yìí pé ní tí bàbá àwọn ṣe lélẹ́yìí ó wà lè kọjá ń bí àyàfi tí ànẹ́bí sallallahu alaihi wasallam bá sọ pé ẹni mo ní kó máa fún yọ̀ǹda kó jọ kọjá fa innahu al-azizu wa anta zalil Allahu akbar tẹ́ ẹ bá gbàgbé nínú la yukhrijanna al-azzu minha al-adhall tó ọmọ lọ́wọ́ sọ fún bàbá tó yẹ báyìí ní títí ètò sẹlómi látara kí ẹ wo quwwatul iman tó dá sí pé kò sí muhabbat ní islam wallahi kí ẹ máa sọ yẹ pé à ṣéèkì wa mọ̀ ọmọ ṣéèkì wa mọ̀ ní ọmọ kẹ́kẹ́ wa mọ̀ ní kí ni nǹkan tó kí ò da fún islam ṣé báyìí ní tí àwọn dọwọ́gbò tí àwọn dọwọ́gbò ẹ̀yẹn máa dọwọ́gbò ọlọ́run padà mélòó mi wà tó ṣe kíni o tí ó tún àti ní kẹtẹ́ ní kíni. ó wá sọ fún bàbá rẹ̀ pé wọ́n bàbá mi fa inna hula aziz sọ́rẹ́ tó ń sọ ń parẹ́ tó pé ní azaliya ní sallallahu alaihi wasallam anabi gangan gangan òun ni al-aziz òun ni ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí náà kí máa sọ̀rọ̀ pé báyà àbí bàbá rẹ̀ wọ́n tà jẹ̀lí ó bàbá wọ gẹ́gẹ́ ní yẹpẹrẹ. وبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم فأرسل إليه أن يأذن له أنا بني آه آه اسمه عبد الله يعني كو يوندا في يعني يقجا فخلى سبيله ويقجني وبهذه الحكمة انتهت هذه الفتنة سيبا نسبي قرنيش قرنية ewu imani wọn ni táwọn àdìsúná pẹpẹ sílẹ nìtọwádìí pé wọ́n sọ àwọn èèyàn di nǹkan tí ò dáa mi ò mọ̀ ẹni tó kọ orin kan pè ní Habibul Qulub wọ́n pè nìkan ní Aisha Alabi Ìlọrin Nàìjíríà mi ìmọ̀ bóyá máa tó ń jẹ́ Dr. Aisha Alabi ni bóyá Aisha Alabi mi náà sẹ́yìn ṣé báyìí nìkan lórí iṣu tó ń ṣẹlẹ̀ tí Habib Markaz tó ń gbógun ti sunna tó ń gbógun ti burkina ti ń pè tí kálukú dẹ̀ rí i pé intanet yìí ṣe rọ́ọ̀nù òun dì kọlífà pé kò sí ti jẹ́ hijab sheikh eh, imam bukhari ń sọ̀rọ̀ sí àwọn sáábì ń sọ̀rọ̀ sí kí ni wọ́n torí kọ́ máa fáyàn ni kó tún wọn wá ń sọ fáwọn tí wọ́n ń kọ̀rẹ́ kiri àbáwọn bá ń sọ pé n tó ń ṣe yóò dáa tẹ́tún wá rí wọn láti yìí mo wá ń ṣí kí wọ́n tún pè ní àná o àná ni mo wá rí orin yẹn pé kí eh, habibul qulub lọ́dọ̀ táwọn òun náà ni mudirul markaz wọ́n ní sheikh habibullah adam abdullahi alalori zaharot fi zamanina ghawgahu فصدت ما تقوله البغضاء قد تمنوا بلوغ مجدك لكن خانهم عن بلوغه الإبطاء جهلوا منهج الرسول إذا ما وعظوا قاد قولهم أهواء يتشفون بالشتيمة دوما إن داء النفوس حقا بلاء زخرف القول صيروه حديثا هاديا وهو فتنة وافتراء وثرى في نفوسهم كبرياء هم ومن فوق فوقهم نظرا يحكرون الأولاء أجلهم الله تعالى وهم حكار هباء دعوة المرسلين ليست عراكا وسبابا بل حكمة, بل حكمة ودياء يا حبيب القلوب فاصدع بما تؤمر واصبر إذا جفى الأغبياء أوان الشيخ عيسى لبي لوني 23 أسطول جون نفرنيا pé lásìkò yìí o àwọn gàwùgàwù kan ti ṣẹlẹ̀ o lọ́jà sọ wípé ní tí ó ń sọ yẹn o òun ló ṣe kí ni o òun ló wá ṣe bí ẹni kó wá dí gbogbo àwọn ìbínú yẹn ní tó ń sọ kí ni ìka tó ń sọ tó ń àbó tó ń fa ìbínú ìgbà sọ àwọn èèyàn tó Habibu o pé kí ni o tàmá náà wọ́n ń fẹ́ ru ni irú wà yẹn náà ní ń wo àwọn náà káwọn náà wà ń ta ṣé báyìí nìsín lákìn kọ́nà òun à ń bòlú kele bòtọ́ ṣùgbọ́n ìfàkùnùnù àyára kò dé kán tètè débẹ̀ kó débẹ̀ tí wọ́n ṣé báyìí nìsín ti ń bí wọn tó ń darí bí ní ọwọ́rọ̀ àìdùnmáká ọwọ́ láwọn èèyàn kọ́ ojú àìlú manhaja rasuli torí pé wọn máa ti ń jẹ́ manhaja rasuli ní ìdámáwá àdó kọ́dà kọ́wọ́lá tẹ̀sàfọ́nà bí ṣẹtìmà wọ́n máa gbé ebú dúnà má iná dá àdínàfóòsì hakan bàlá torí pé àwọn kàtẹ́rì yẹn àdánwò ni zokú filkawli tọ́yàrú harifa ọ̀rọ̀ wọn kà máa dunu lásán wọ́n sọ di ọ̀rọ̀ hadi yẹn wà wọ́n fitna tó wọ́n fẹ́rọ̀ oní fitna ni yàrá irọ́ ni wàsára fi nufóòsì kìbìrìyà wọ́n mọ̀ wá sí mutumutu bẹnu ẹ̀mí wọn. hom wá ní àwọn tá à ń sọ yìí wà máa ń fọ́ọ̀kọ̀ fọ́ọ̀kì yìí àtàwọn tó tún jọ ga wọn. tí báyìí nísìnyí nudara bákan náà ni wọ́n yaakiruna al-ula àwọn tọ́jà sún wípé ajallahumullahu ta'ala ọlọ́run ti gbé wọn tóbi wọn ń yẹpẹrẹ wọn wa hum shikarun aba bẹ́ẹ̀ sì làwọn gẹ́gẹ́ lẹ́ni yẹpẹrẹ da'watul mursalina laysa hirakan wa sibaban dhal hikmatin wa diya dáwà àwọn ànábì ọlọ́run ọba tó yẹ báyìí nìsín kì í ṣe ká máa bú yàn ká máa gbógun ti yàn ká máa ṣe é bú hikima ni ìmọ̀lẹ̀ ni ọwọ́n sọ pé yá habibal qulub ìwọ habib tó jẹ́ olólùfẹ́ ọkàn wọn fáwọn tó àbí máa kúrò máa bá tó ń bá lọ díẹ̀ ẹ̀wù kan èèyàn ń ṣàwúrú èèyàn ń gbógun tẹ̀sẹ̀ nìkan máa bá lọ fáwọn tó àbí máa tó máa rù wọ́n sì rí ìdá ẹ̀jẹ̀ àgbèyà ní sá pọ́ láti ọ̀nà nìkan máa bá lọ ṣé é báyìí ní ìsìnkú tó máa ti sùúrù nígbà táwọn èèyàn bá ń ṣe kí ni o tá bá ń wu ìwòrán gan wọn ẹ wo nǹkan tó bá jẹ́ ayé sàlàyé dókítà yẹn ni wọ́n lọ́ àtúwà máa yẹ kó bọ́ọ̀lù yìí sì jẹ́ dókítà tí ó mọ̀ sí ọkùnrin tó ti pòfẹ́sọ̀ yóò mọ̀ wá sí dìfáàrùn fún ẹni tí ń ba nǹkan tí kí bá tó láì rí bàbá rẹ̀ rí ó sì mọ̀ pé tí bàbá yìí ń ṣe ò ó ní anta innahu al-azizu wa anta al-jalil àwọn èèyàn wọn tún wá gbé wọn ṣe dìfà òfin nígbà tí mo wá rí orin yẹn in fact kò bá jẹ́ dókítà kò bá jẹ́ pòfẹ́sọ̀ ó gbóná mi lára pé kọ́dà kẹrin yìí dákẹ́ kọ́mọ́ sọ̀rọ̀ kò bá ní ìdá fún ṣé báyìí nìsín ṣèmi náà wá kọjá wá bùsùn mo kọ́ ọ́rọ́ dùsùn mo lè fán kíní yẹn káàkiri pé tọ́ yìí ṣe nítẹ̀ni yìí sọ ọ̀rọ̀ kọ́rọ̀ ni ọ̀rọ̀ tó sọ ń pa pé ọ̀gá òun yẹn mo fi pé subhanama min fadlihi àbúwá títóbi ọlọ́run ọba tọ́já sí pé nínú ọlá ọlọ́run ọba ló ní kí oríṣiríṣi àwọn ìmọ́lẹ̀ àìmọ́lẹ̀ ẹ̀sìn kó tàn káàkiri zaharat biha fi zamanina gàwùhá nítorí pé ń gàwùhá wù yẹn ìmọ́lẹ̀ ẹ̀sìn lọ́jọ́ kó yí àwa pé àti ẹ̀rọ gan lẹ́yìn sí kí ni o lẹ́ ń gbé káàkiri. qawlu shi'rin fihi naw'un min difa' ọ̀rọ̀ orin tó kọ yẹn yín ti ń ṣe dìfà òfin an fasadin khaba fil qawli ar-raja qawlu fi zamanin barizin ọ̀rọ̀ tó ń sọ yìí nìsín ọ̀rọ̀ àìmọ̀kánì fi nashrihi bayna al-wara fawda fawda lásán ló fi dákalẹ̀ innama al-ilmu fi manhaj ar-rasuli wa ashabihi fi hadi ulama kayfa ya'ti wahidun fi nayri minhu bóyá nìkan ṣe wá ṣé wọn wá tábùkù àwọn sàábì ànábì sallallahu alaihi wa sallam tí ń tún sàábì fa tẹ̀sán wọn sọ pé kọ́mọ bá ti ń bá lọ zaharat bima yaquluhu al-baghdha in ti ń sọ yẹn gangan ló ṣe kíni òun ló ń bí ìbínú táwọn yẹn ṣe kíni táwọn yẹn ń bí la tamannaw bulugha majdin fihi shatm ẹ̀yìn yẹn má lẹ́yìn wá gbogbo yẹn o irú kò tán ní sẹ́yìn wa náà lẹ́ẹ̀fi rí ẹ̀yìn ẹ̀tì ẹ̀ má wà rárá ipò tó já fi ṣáàtúmù wa ń bẹ̀ tẹ̀bá débẹ̀ tẹ́lẹ̀ mọ̀ wá bú lé sàhábí ẹ̀ máa bú sàhábí yabdu fi ṣáàtúmù bàlá kí ẹ̀ máa bú sàhábí àdánwò ni àyíǹda àwọn ilmu bí manhaj rasul àwọn tó sọ pé já ìlú àwọn ọmọ tí àmà tí ń jẹ́ manhaj anabi táwọn àwọn ọmọ manhaj anabi fi kọ́ọ̀lì ìmú àfẹ́lẹ̀ ìmú àhàwà ṣèbí ọ̀rọ̀ wọn iṣẹ́ wọn ṣèbí fẹ́nu ni mùdírù hum ṣáàtúmù lé sàhábí ṣèbí mùdírù wọn bú sàhábí ni wàhálà rọ́dù ṣáàtúmù alayhi فكي ما ترد هذه الدنيا شيخ تراوني مديرهم طاعن في البخاري مديرهم أبو بخاري وهل رد طعن عليه كبرياء فكي ما دا طعن في فانون بوبو عليه كي دا قدا متو متو مديرهم منكر للحجاب مديرهم تقو الحجاب وهل رد منكر غوغاء كي يري منكر باي كي ما تكينيو كي ما تقو صون غوغاء وجلهم في شتمهم علماء وجلهم في شتمهم علماء ọ̀pọ̀lọpọ̀ wọn bá ṣe máa ń bú àwọn afa fi sunna til hadith àwọn afa sunna nìyẹn homo nùgọ̀rọ̀ bákan náà gbogbo wọn hal fi ma yaqulu hu muhibbu mudirin ẹni tí nífẹ̀ẹ́ mudiri sí nǹkan tí ń sọ yìí qawlu haqqin sọ̀rọ̀ òtọ́ ni sọ̀rọ̀ dodo ni yarumu al-uqala tí ẹni tó bá jẹ́ làkàyọ̀ mọ́ wá tẹ̀lé wọn mẹ́lẹ̀kì tó sọ pé hum wa man fawqihim fìlìkáwò ní amú ìzùn mùdírì àlá ìwọ ló yẹ ká máa wá gíga fún sẹ́sìn ọlọ́run ló yẹ ká máa wá gíga fún ni àbí yìí mùdírù in tansurullaha bi nasri rasulihi yabdu lakum nasru wa illa ara tẹ́ bá ran ẹ̀sán náà bá lọ́wọ́ pẹ̀lú pé ìrànjú tẹ̀lẹ̀ lọ́wọ́ tí yóò máa jẹ́ yíyó tẹ́ bá ṣe bẹ́yẹn àti ní ọ̀padà tú fi qawli sha'irihim jafa'un wa tida ọ̀rọ̀ tí akọrin wọn sọ ìyẹn Isa Alabi ọ̀rọ̀ yẹn ìwòmùgọ́sán níbi wọn bẹ̀ ìtayọ̀ aláwọn bẹ̀ kí lọ́sọ ó ní home wà máa ń fáwọ́kì yìí homo lọ́dọ̀rọ̀ àtàwọn àtàwọn ọ̀gá wọn tí ń bẹ lókè wọn bákan kan náà ni wọn mo wá ní máa ń fáwọ́kọ̀ fáwọ́kì yìí tí wà káyọ̀ lùwárọ̀ ẹlẹ́wọ̀n tó jẹ́ ọ̀gá tí ń bẹ lókè lókè wọn tó jẹ́ ànábì lọ wà sàhábà tí fi náà àtàwọn sàhábì àtàwọn àfà làbẹ́yì kò ní wàlà ń lákùnmí ṣáà ìrìn tábàárí akọ̀yìn tí wọ́n sọ pé ṣàkùnmù wà ìlàlùn kádà jàfà tí ń bú ebú tí ń ṣe ìyàpẹ̀rẹ̀ àwọn sàábì kò ní wọn lára torí pé yẹ́sùn òbí ìfi ṣẹ́ẹ̀rì àyàkẹ́tẹ̀dì wọn náà kọ́ọ̀tì mùdírù wọn náà ni fi náà ju àwa. àtọ̀bíyà tọ̀n ẹ wọ àtọ̀bíyà tribalism ṣéka dáhùn ṣéka dáhùn ṣéka dáhùn ṣéka dáhùn ọmọ ṣéka dáhùn àkọsí ahmed kuluban ó ti wá fún àwọn kankan láti ẹ̀yìn wá ayé ń sọ àyínú ha àmìyá tó yẹ kó wọn sọ tó yẹ kó wọn sọ dáadáa náà rẹ̀ sìn tó yẹ kó wọn ti wá fọ́ hubbu ìlórí torí pa nífẹ̀ẹ́ ṣéka dáhùn ìfẹ́ dáhùn ṣéka dáhùn tẹ̀rí yẹn dúnà hubbi muhammadin ó gbọ́dọ̀ kéré sí fi ànábì sallallahu alaihi wasallam ni kullu al-mahabbati fawqahu nikrah gbogbo fẹ́ tí yẹn bá ń fẹ́ tó bá ti tuta ànábì lọ ìfẹ́ tó fẹ́ ni o walaqad sami'na tí gbogbo agbọ́ minhum min qa'ilin àárín nu wọn tó sọ pé bi'sa al-maqal ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ burúkú ni wa qawluhu dahma ọ̀rọ̀ tí o bá la ka ìmú ni kí ló sọ wọn ní kọ́dà ó jọ àwọn ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ tí ò dá ni àdáwò ni àtúnrẹ́ nìkan náà ó sọ pé inna nabiyya Allahi ádámà kọ́dùmọ̀dọ́ ànábì ádámà ti lọ lóòótọ́ huwa fil ìlórí ó ti wá padà wá ara sheikh ádámà mo fi tí ara mi gbọ́ méjì báyìí ni o maqalatun dahya ọ̀rọ̀ burúkú lòun náà inna ìlórí laysa fawqa al-anbiya lórí ìsèkí ni kò ju ànábì ọlọ́run lọ fi dinina basharun nínú ẹ̀sìn táwa gbọ́yé o basharun ní sheikh ádámà lahu akhta wọn láwọn àṣìṣe wàlá òsòwà bẹ́ẹ̀ láwọn tó ti correct kàgẹ́rì ìbẹ́ ní lọ́wọ́rọ̀ bí ẹlòmí náà ni minhum yuraddu wa yukhadhu ìhà ní tó bá jẹ́ ìhà rẹ̀ àyè fíkìrà wọn èyí tó bá bá mu àmú èyí tó bá bá mu àdá padà wálé mẹ́lẹ̀ ọ̀bá wọn tó fi mahabbati alimi kí ló dá wọn awo mu gọ̀ ní bàbá nífẹ̀ẹ́ afa kan awo katibi àbá nífẹ̀ẹ́ ráìtà kan tó kọtíra kan inda nìkọ́ṣí nàjẹ́ ayé tí a bá ṣe nìkọ́ṣí tí a bá wọ̀rọ̀ ẹni yẹn tí a bá ná kọ́ṣà rẹ̀ àrí nàjẹ́ òun fẹ́ kọ́ ń bẹ̀yẹn àkúnṣẹ́ insha Allah so ẹ̀yin ò rí ibi tí yóò ti là ẹ̀yin ọ̀rọ̀ ńlá ń bẹ̀ pé ah sẹ́ni yìí ibi tó kù síre ibi tó da síre wálé máa nàdáàmà kí wọ́n lórí ti gbogbo àwọn sábàmà fíl àkẹ́dẹ́mì lẹ́rì tí yẹn bá lọ́n jẹ́ alákẹ́dẹ́ alákẹ́dẹ́ alákẹ́dẹ́ alákẹ́dẹ́ àwọn wa yunifásitì ni wa yunifásitì ni apàdà wọn sábàmà lọ́dọ̀ àwọn sábàmà jẹ́ alákẹ́dẹ́ dídá gbé yẹ́sù wo bí ìfi wákìtì nù lùkọ́lá kéèyàn jẹ́ alákẹ́dẹ́ mi ah, kì ní ìsìnkú kálukú ní ti fáàrí nǹkan ṣàìrò mi ha dọ̀dọ̀ gọ́lẹ̀bàhù tí ẹni tó wá kọrin yìí tó já kọrin wọ̀nyí tó bá já sí pé kí ni o ń ṣe mọ̀hádọ́rà fẹ́lómi khasara al-huduru lahu àwọn tó bá jòkó sí mọ̀hádọ́rà wọn ṣòfò kadhal julasa àwọn tó jòkó sí torí pé òfò náà ni ọmọ bá sà fún wa la khayra fi ilmi ìmọ̀ tí yẹn bá mọ̀ kò sórí wala fi katibin tí yẹn bá lè kọ̀ nǹkan kò sórí lára rẹ̀ tó bá rafa al-fasada ó fi promote ìbàjẹ́ wa qalbuhu sawda tí ọkàn rẹ̀ sì kí ni o انصر بعلمك تجدي ارفع اي رتي امتو باما دين ربك منصفا ما يسلو باتكو تدوني وتواتني تنا للثواب اولى سلاد الله وبعده حسناء الجادة يثني عليك الله ثم عباده ọlọ́wọ́ ma yìn yọ́ lẹ́yìn lẹ́yìn gbà yẹn àwọn ẹrúsìn ọlọ́wọ́ náà ma yìn yọ́ wàyẹ̀kúnù bá àdàkà fi sànà ìbàkọ́ ó tún sẹ́kù tó bá lọ tán almọ́tò fi hubbi nàbí muhammadin dínú wàhízùn bá àdàwò ìrùbọ́ kí yẹn kú lórí fún ìmúfẹ́ ànàbì sọ̀rọ̀ sọ́lá ẹ̀sìn ni o iyì ni ìyọnu ọlọ́run ọba ni irham ilahi kulla abdin salihin fi difa'i hadi muhammadin aliyahu وصلى اللهم وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين ojú la máa dúró sí ní àárọ̀ yìí bí ó ṣe máa ń ká yẹn la kò sí nǹkan tó ń fà téèyàn bá ń ka sírọ̀ téèyàn rí bí ọmọ ṣe ń ṣe pẹ̀lú bàbá rẹ̀ lórí kí ń gbọ́lá fún ìsìláàmù ju bàbá rẹ̀ lọ kí ń gbọ́lá fún súnà ju bàbá rẹ̀ lọ tí nǹkan yẹn bá wá ń ṣe láyé tó wá lè ní wọn á kà fún pé ah afáàlẹ́ náà bá sọ̀rọ̀ kọ̀mọ̀ ní adágu kọ̀mọ̀ ní òṣùlógún wáyé táfà yẹn náà ṣe ṣe tí ò da ṣèbáfà yẹn lẹ́yìn kájọ panu kọ̀ ká bá wí pé n tó ṣe yóò da àmọ́ kò rí bẹ̀rẹ̀ láyé lẹ́yìn ẹni tí ọlọ́run bọba mú dó ọlọ́run kúkú mú dó kò sí táwọn yẹn fẹ́ sọ àbí ọlọ́run bá lẹ́jọ́ lásù subhanahu wa ta'ala ó ka ẹnì kọ̀ọ̀kan wa kún ẹni